was the

بسم الله الرحمن الرحيم وقال قرينه هذا ما لدي عتيد ألقيا في جهنم كل كفار عنيد مناع للخير معتد مريب الذي جعل مع الله إلها فألقياه في العذاب الشديد قال قرينه ربنا ما أتقيته ولكن كان في ضلال بعيد قال لا تقتسموا لدي وقد قدمت إليكم بالوعيد يبدل القول لدي وما أنا بظلام للعبيد صدق الله مولانا العظيم الله أكبر أكبر أكيرم kó o yin ọlọ́run. àyìn ọlọ́run ló ka ẹni tí ó mọ̀ kó kó o yin ọlọ́run. a dúpẹ́ fún ọlọ́run ní òkà gbogbo èèyàn tó mọ̀ kó yẹ kó o dúpẹ́ fọlọ́run. a dúpẹ́ fún ọlọ́run ló pa gbogbo èèyàn tó mọ̀ kó kó o dúpẹ́ fún. àtẹni tí ó mọ̀ kó yẹ kó o dúpẹ́ fọlọ́run. àtẹni tí ó mọ̀ kó kó o dúpẹ́ fọlọ́run. ẹ̀dá sọ pé alhamdulillahi ìkẹ́ àtìkẹ́ tó lọ bá ṣáájú ọ̀dà ànábì wa Muhammad bọ́lá bá ti wá ń kẹ́ ànábì kó má yà wá náà lẹ̀ láìkẹ́ ìkẹ́ yẹn kó bẹ̀ látọ̀dọ̀ bàbá wa ìmáàmù nílẹ̀ Ẹ̀gbá. bàbá ìmáàmù jẹ́ ní ìlú àpapọ̀ gbọ́dọ̀ bàbá ìmáàmù ní òkú ọ̀nà nílẹ̀ Ẹ̀gbá àkùrà bàbá ìmáàmù nílùú Òwu. bákan náà àti gbogbo àwọn tí wọ́n jẹ́ kábínẹ̀tì bàbá wa ìmáàmù. látọ̀dọ̀ bàbá wa tí olórí àtìbí àti wọn mú fásirù. lórí ìtùwásíwò àgbà nílẹ̀ ìgbà tí wọ́n bá wa sọ̀rọ̀ àlùkùránì tọ̀rọ̀ ọlọ́run lọ́wọ́ báyìí. àti gbogbo àwọn bàbá wa olórogún. lábúlé bàbá wa tí wọ́n jẹ́ balógun ọ̀tún wọn òsì sẹ́ríkì bàjà ẹ̀kẹ́rẹ́ tó lè kárí gbogbo àwọn bàbá náà pátá. àtọwọ́ ya wa ya lásàlátù. látòrí ìyá súnà ọ̀tún òsì ìyá àdínní ọ̀tún òsì gbogbo wọn pátá. gbogbo sáfù

òun ni wọ́n drive wa síwájú ọlọ́run wọ́n dà wọ́n báyìí síwájú ọlọ́run ọba bọ́bá wa déwájú ọlọ́run ọba àwọn tí ó máa jẹ́rìí takò wọn àbí jẹ́rìí gbé wọn látara tí wọ́n ṣe láyé ibẹ̀ lọ́wọ́ sọ pé wọ́n wà ní id wà ní àdúlì àwọn ọwọ́ yín àtọwọ́n ṣe yín ni ó máa jẹ́ ṣẹ̀yìn ìdù tó bá ti kó yín déwájú ọlọ́run a sì pé gbọ́dọ̀ tọ́wọ́ wọn bá sọ yìí ó ti sọ ní sọ́láṣì àná pé àlùyọ́rọ̀ ẹ̀dá kàtímọ̀ ara àfùwà ihim wàtó kàndínmọ́nà àìdè ihim wọ́tà ṣe àdó àbùdólóhùn bímọ káàánú yaksibun. so àwọn yẹn ní àyà yìí náà tó wá sọ yìí pé kullu nafsin máa sáà yìí kún wáṣẹ yìí dùn. so ọwọ́ adé tí wọ́n bá ti kó wọn dé tí wọ́n ń jẹ́ nìyẹn àwọn asọ̀rọ̀ pé làkọ́dínkùn tàbí gẹ́fúlà tí mi ní ada ṣe bẹ́ẹ̀ fọ́dún fọ́ra tẹ́lẹ̀ látara ọjọ́ òní ẹ fọ́dún fọ́ra ẹ gbàgbéra fàkàṣàfùnà àǹkàdì tọ́ àkà ìwọ ẹ̀mí tó dúró síwájú yìí lẹ́ni aṣí èbùbù tó wà lójú ẹ èyí tí ó jẹ́ pé kò jẹ́ kó rántí láti pèsè sílẹ̀ fọ́jọ́ èdè fábàṣọ kàlẹ́yà ọ̀nà àmàdí ojú ẹ lẹ tẹ́lẹ̀ ni ojú ẹ ti wá di tó lágbára ojú ẹ tó lágbára ìgbà tó bá wá ṣe tán yòókọ́lù alimalik yòókọ́lù limaliki màláìkà tí ń ṣọ́ ilé iná ní jẹ́ malik wọ́n wá sọ fún màláìkà tí ń ṣọ́ ilé iná pé alkiya fi jahannama ọ̀ya jù wọ́n sínú náà jahannama kólà ka fáre ní àníndé gbogbo ẹni tó bá jẹ́ kèfèrí tó ṣe kèfèrí sọ́lọ́run tí ò rántí ọjọ́ èní alikiyafi jahannama jùwọ́ sínú náà jahannama ọwọ́ ni alikiyata sọ yẹn ayé yẹn ni pé aliki aliki jùwọ́ jahannama instead tí o bá wá fi repeat ẹ pé alókè alókè báwa ti wá sọ no no no no no no mi ìfẹ́ mi fẹ́ bí a ṣe máa ń rí àwọn èèyàn kan tí wọ́n máa ń sọ̀rọ̀ wo wo wo wo àfa yìí lọ jókòó àfa yìí lọ jókòó wo wo wo instead kó sọ wo lẹ́ẹ̀kan wo wo wo so instead kọ́lọ́ náà wá repeat ẹ pé alókè alókè wọ́n wá ní àlìkíyá alìkí méjèèjì yẹn ló wá fata sọ pé àlìkíyá. eléyìí a ti sọ níbi tí a lọ ní ọ̀lùwà bẹ́tì nítorí pé ẹ̀sìn bẹ̀ ló jẹ́ máa tó rìpìtì ẹ̀ ó wá ní nígbà míì ó lè jẹ́ àwọn àlìkíyàn tó lo núnú tahafif tó fi ṣe kíni tó fi mú imperative yẹn wá wípé tó fẹ́ pa èèyàn láṣẹ aya àkùrá yẹn ní ọlọ́run fẹ́ pa màláìka yẹn sọ wá aliki alikìyá ọrùn kẹfà ló sì jẹ́ pé alikìyá ya aliki nígbà tó jẹ́ pé ẹnìkan ní bá aliki aliki aliki sọ nítorí pé ó jẹ́ méjèèjì yẹn lọ́lọ́run ṣe ní aliki wa tí wọ́n ti Ogoluwa, olúwa ẹ ọlọ́mọba àforíjì wọn ọlọ́mọba wa kẹ́ wọn ọlọ́mọba wa gẹ́ wọn ọlọ́kùn fọ́yàkùn àwákà wọn ni ọlọ́mọba wa kẹ́ bàbá wa ògo olúwa báwa gẹ́ bàbá wa ògo olúwa ò fi wọ́n sálì jọ̀nà onídẹ̀ra báwa bàbá wa ògo olúwa báwa gẹ́ bàbá. sálì jọ́nà onídẹ̀ra wàlá yìí tí wọ́n ń ṣe lẹ́yìn wọn yìí ọlọ́wọ́ àfihàn sí àjọ́nà onídẹ̀ra bisimilayi kúlẹ̀ wà lọ. bàbá wa olórí láti bí àwọn ọmọ tí wọ́n wá ṣe àkóso eléyìí lẹ́yìn bàbá wa ọlọ́pàá wa ṣàánú àwọn náà jẹ́ kí wọ́n dàgbà àlọ́jọ́ ní dàgbà ní lọ́wọ́ ọlọ́mọ bá ìgbàjẹ́ mọ́ wọn lọ́wọ́ jó túbọ̀ máa dá sí ni bismillah iná àtẹ iná. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين صلوا على النبي الكريم